واستغفر الله إن الله كان غفورا رحيما ولا تجادل عن الذين يختانون أنفسهم إن الله لا يحب من كان خوانا أثيما الحمد لله أقفهم ولا مباوة والصلاة والسلام على رسول الله أنه ولا مبايك ولا مقبوج سيالله نبينا محمد وعلى آله وصحابه أجمعين النبي محمد أتنورى لي أتنوى صحابة àti gbogbo àwọn ẹni rẹ̀ adúpẹ́ fún Allah ọba tí ó jí wa ní àárọ̀ yìí láti tẹ̀síwájú nínú ìta wáyé wá ṣe al-ghayatu al-uzma عبادة الله وحده لا شريك له هنا التي واجس فعلا وضوا الصلاة يا شيخ الله موسى إقبال سنفنكوكا ومن الأوراد اليومية والأذكار الواجبة على كل مسلم ومؤمن بالله سبحانه وتعالى كثرة الاستغفار لأنه هو إشاتي الله tó ṣe ní dandan fún wa àwọn ìjọsìn tí ọlọ́wọ́n bá ṣe lọ́rọ̀ yàn fún wa lójúmọ́ tó jẹ́ pé dandan ni lérí gbogbo ẹ̀ tó bá ti jẹ́ muslim kó tẹ́ ń mọ́ ó mójútó òun náà ni ká máa wá àforíjì lọ́dọ̀ ọlọ́run ní gbogbo ìgbà nítorí pé khalaqallahu al-ibada lìgáyà tí wọ́n àhìdá ọlọ́run dá gbogbo àwọn ẹ̀dá ó dá wa fún ìdí pàtàkì kan òun náà ni ká máa sìn a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run bá ní ìdá èèyàn àtàlìjànú bí ẹ bá jẹ́ pé kan lè wá sìn mi mo sì dá wọn sílé ayé wa min al-ibadati al-wajiba alayna kathratul istighfar nínú àwọn èyí tó tóbi jù nínú ẹ̀sìn wa náà ni kéèyàn máa sáláì máa wá àforíjì lọ́dọ̀ ọlọ́run ní jojoojúmọ́ nítorí pé ọmọ èèyàn ẹlẹ́ṣẹ̀ ni ó máa jẹ́ lókùgbà tó bá wà nílé ayé ẹ̀ṣẹ̀ yẹn máa wá tóbi jura wọn lọ a ní kabairu dhunub a ní sagairu dhunub àwọn ẹ̀ṣẹ̀ ńlá ó àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké òun náà wà èyàn ní jí lójúmọ́ kọ́mọ̀dá kan bẹ̀ kọ́dá àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kan bẹ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wálé ní àfọwọ́fúyẹ́ rẹ̀ tó sì jẹ́ pé òun àti ẹ̀ṣẹ̀ ńlá tá ń sá fún yẹn bákan náà ní méjèèjì lápòjúwe ẹlòmí ọ̀pọ̀ àyàn ẹlòmí gbà pé ká gbẹ̀mí èèyàn ẹ̀ṣẹ̀ ni yóò sì máa sọ fọ́lọ́n pé kọ́lọ́mọ́ jí ẹ̀bí ọmọ ànábì adámọ̀ tọwọ́ tòun bọ̀ yọ mójútó káwájú kólẹ̀ ká máa sọ̀rọ̀ yàn lẹ́yìn ẹ̀lẹ́gbíba a máa sọ̀rọ̀ tí yóò sójú wa onítọ̀hún ti gbàgbé pé kàtígórì kan náà lọ́wọ́ pẹ̀lú kíyàn ó pààyàn alkaba àwọn ẹ̀ṣẹ̀ ńlá anábì ti sàlàyé fún nínú tírà rẹ̀ ọlọ́run kìlọ̀ fún wa nínú Al-Qur'an Karim kẹ́ni kọ̀ọ̀kan wa ká má bàa máa wá ṣera wa ká má máa ṣera wa nítorí pé àwọn ẹ̀ṣẹ̀ ńlá tọ́lọ́wọ́n bá ti dá kọ́tà nábì júwe fún wa ẹlòmíì yóò fojú fúyẹ́ àwọn ẹ̀ṣẹ̀ ńlá kan nítorí pé ọlọ́run ti ṣàánú nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá kan ẹ̀yìn máa yá mi nínú ẹ̀sìn wa mamin abdul ọmọ mi mùsùlùmí ilà wà yóò bìnrin kò sí irú ọlọ́run ọba kan tọ́lọ́run dá tí ó di lójúmọ́ tí ò ní sọlọ́ kọ́dà bójú kò nu yàrá rẹ̀ ká tó wá pé lásìkò tọ́jẹ́ pé alifitna amatil biladi o ashigalatil ibad fitina wàhálà gbogbo tí mú yàn máa yapa àṣẹ ọlọ́run ó ti wá pọ̀ ó ti kó ti pọ̀ nínú ìlú ó ti wá mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹrù ọlọ́run ọba bísì láyè mọ̀ pé ní táwọn tara bọ̀ yẹn ẹ̀ṣẹ̀ ńlá ni abẹ́rẹ́ nǹkan lọ́mọ́ta ìsàforíjì ẹ̀ṣẹ̀ ní kọ̀ọ̀kan wa nínú àwọn ìbáàdà tí èèyàn gbọ́dọ̀ mọ́jì ṣe lójúmọ́ òun náà ni kéèyàn máa wá àforíjì ọ̀dọ̀ ọlọ́run bóyá ní àwọn ẹ̀ṣẹ̀ téèyàn mọ̀ àbí èyí téèyàn mọ̀ bóyá nínú àwọn ẹ̀ṣẹ̀ téèyàn ti gbàgbé àbí èyí téèyàn rántí wọ́n ní àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi àbáwọn ẹ̀ṣẹ̀ kéékèèké Allah subhanahu wa ta'ala ọlọ́run pa wá láṣẹ ó ní ká máa wá foríjì tọ́lá bá ti pààyàn láṣẹ ká máa ṣe kankan fihi manfa'a wa maslaha wa khair orí ń bẹ̀ẹ́ fún yàn nílé ayé ń bí àtijọ́ ọmọ hazara Allahu min shay ọlọ́run sì ní léwà jìnnà kú omi kankan illa wa fihi mahlaka àfi kọjá pé ìparun bẹ́ẹ̀ kọ́lọ́mọjà parun ẹnì kọ̀ọ̀kan wa yálò lè mójútó ìmọ̀sí istikfaru púpọ̀ tàbá wo ìgbésí ayé tá ń lò lọ́wọ́ yìí ẹ rí pé àwọn tára ní pọ̀jù àwọn tára dẹ̀ lọ àwọn tí eré wọn pé wọ́n kéré sáwọn tẹ́lẹ̀ wọn ò pé alùhùmọ́ọ̀mù wàlùgùmọ́ọ̀mù wàlùmọ́sọ́ìb wàlùbtìlá àwọn àdánwò oríṣiríṣi sì ti ń bá kálukú kọjá káwọn èèyàn ó think normal mọ́ àwọn èèyàn ronú normal mọ́ látara bẹ́ẹ̀ kálukú wọn kàn wọ́n ń ayé ń pẹ́tọ̀ káṣà máa lo baba ṣe rí nínú àwọn tí èèyàn máa mójútó òun náà ni pé kéèyàn máa wo kéèyàn máa chẹ́kà rẹ̀ ìpè bọ́dọ̀ mi ṣe ń rí yìí sọ́nà fi dán mi wò ni àbí ń yí ẹsẹ̀ mi kéèyàn máa wúra ìpè ṣé bó ṣe yẹ kí n rí mi ṣé bí mùsùlùmí ṣe máa rí mi kéèyàn kan jòkó lójúmọ́ kó kàn rí pé ẹ̀ṣẹ̀ lòun fẹ́ máa ṣẹ̀ kọ́lẹ̀ lómi ọmọ ṣẹ̀ lọ́wọ́ yóò sì mọ̀ pé tóun ṣe yóò da yóò sì mọ̀ continue. ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ọ̀pọ̀ wá láṣẹ ànábì lọ́kọ́kọ́ sọ fún ànábì lọ́kọ́ sọ fún tó lọ́ọ̀ máa ti ń dájú kọ ànábì lérí ọ̀rọ̀ kan kìí sí ọ̀rọ̀ kékeré Allah subhanahu wa ta'ala ọlọ́ni wastaghfir dhanbik ọlọ́ni rẹ̀ ànábì máa lọ lè wá foríjì fún àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ Allah ti sọ fún wa pé inna fatahna laka àti wàá fèrè jìn gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ọ̀sẹ̀ síwájú àti èyí tó tún ṣẹ̀ ọlọ́run tó wá pa aláṣẹ pé wọ́n ṣètò fèrè lè zambi síbẹ̀síbẹ̀ mọ́sálásì istikfar máa tọrọ àforíjì torí ẹ̀ṣẹ̀ rẹ lẹ́yìn náà wọ́n lè mọ̀mìnì náà wọ́n wá tọrọ àforíjì fún gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé ọ̀nà àwọn sàábà pẹ̀lú àlẹ́mọ̀mìnì náà lè ó wọlé àwọn mọ̀mìnì àkọ́kọ́ tọ́lọ́run rí fáà sí ń bí àwọn sàhábà ni kó tó wá kan àwa tá a tẹ̀lé wọn lábẹ́ rẹ̀ Allahu akbar máa tọrọ àforíjì fún Abubakar eh, Usman Ali la ilaha illallah Umar bin Khattab radiyallahu anhum jami'a máa tọrọ àforíjì fún Abraham Awf Allahu akbar walil mu'minin máa tọrọ àforíjì fún gbogbo àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé ọ tí wọ́n gbà mí gbọ́ lọ́kùnrin wọn wal mu'mina àti lóbìnrin wọn gbogbo àwọn yàwó Aisha yàwó uh, Zainab yàwó Hafsa Allahu akbar yàwó Juwairiya Sauda àti gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn yàwó Ànábì àti gbogbo àwọn sàbíyàtì tí wọ́n jẹ́ àwọn yàwó àwọn sahaba àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wọn nínú àwọn tó tẹ̀lé wọn làwọn náà kọ́lọ́mọ́sà ìfiwálé bá wọn aláwọ̀ bá dẹ̀rẹ̀ anábì máa tọrọ àforíjì fún gbogbo àwọn mùmínì tí wọ́n bẹ lágbàlá yí pátá kìí sàwọn mùṣírikí o kìí sàwọn kùfàr o àlùmọ́mìnì máa bẹ̀ mí kí fẹ́ríjì wọn torí tọ́ọ̀ bá rí àforíjì ọlọ́run ayé rẹ̀ àtọ̀run rò lè dáa tọ́ọ̀ bá rí àforíjì ọlọ́run èmi rò lè balẹ̀ tọ́ọ̀ bá rí àforíjì ọlọ́run tó ń lè tó tọ́ọ̀ rí àforíjì ọlọ́run ọba ò ní wọ àlìjánnà iná lọ́lọ́ lè wọ̀ ilé ayé yìí ọlọ́run ọba ó fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ fẹ́ni tí máa ń wà foríjì ọ̀run tá ń lọ yẹ ẹnìkan ò ní wọbẹ̀ ẹnìkan ò ní wọbẹ̀ kó lè wà lìjánà ọlọ́run àfẹ́tọ́lọ́run ti foríjì. aya alákọ̀ọ́kọ́ ni suratu Muhammad aya 19 ọlọ́run tó pàṣẹ oníwọ̀sí tẹ́kẹ̀fẹ̀rẹ̀ láha onírẹ̀ Muhammad máa wá foríjì lọ́sọ́dọ̀ ọlọ́run mọ́ sí astaghfirullah inna allaha kana ghafurar rahima ọlọ́run ọba allah nígbàbí yóò pèrè ní gáfír zambi nígbàbí yóò pèrè ní gafur nígbàbí yóò pèrè ní gafar gafur gafar ìtumọ̀ ẹni pé ọba tí ó máa ń fèríjì àwọn èèyàn púpọ̀ tóun gan nífẹ̀ẹ́ kọ́ máa fèríjì àwọn èèyàn ọba aláàánú ni suratul nisa aya 106 ọlọ́run sọ fún muhammad sallallahu alaihi wasallam nígbà tó kù díẹ̀ dáa nábì fẹ́ jáde láyé ọlọ́run bá nìrẹ muhammad ní tó mójú tó nínú ọba díẹ̀ tó kù yẹn <laughs> nǹkan méjì ni o fasabbih bihamdi rabbik fasabbih سبحان الله بحمده سبحان الله بحمده سبحان الله بحمده سبحان الله بحمده يقعد معه <laughs> واستغفر واستغفره لين قومة استغفار إنه كان توابا وبارئ وباتي من باتتوبانيو إن فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر sọ́tún nasir ìdájá nasir tá a máa ń kàyẹ̀ náà láwọn sábà fi ní àsìkárò annabi gbà tó kúdé tó jáde láyé subhanallah bihamdi astaghfirullah wa atubu ilayh ọlọ́mọsá ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa ẹ̀mọ̀ ya tí èèyàn bá lè tara bọ́ istighfar kò ní gbádùn ayé wọ́n máa béèrè pé kí ló ṣe kí kí ni ọmọ tí wọ́n kọ́ lẹ̀ fún ọ èèyàn sọ kẹlìmà kẹlìmà kẹlìmà ẹyọ kan àdébìnrin èèyàn sọ kẹlìmà kẹlìmà ẹyọ kan ọlọ́run sì sọ yẹn sínú jahannam kẹlìmà gbólóhùn kan péré just a word tó bọ́ sápò bínú ọlọ́run yáwù bíhà ilá jahannam. èyí ó sì bá rẹ̀ nínú jahannama pẹ̀lú àwọn abọ́gibọ̀pẹ̀ pẹ̀lú àwọn kùfàr kọ́lọ̀hún tó wá yọ ọkùn bẹ́ẹ̀ tí ó bá jẹ́ ṣíríkù àwọn yọkọ̀ darapọ̀ mọ́ wọn náà wọ́n máa béèrè pé kí ló ṣe kí ló ṣe ìwé lọ́mọ tó lọ́n kọ́lẹ̀ fún ọ ọlọ́run ròyìn àwọn tí ó wà lè jẹ́nà ọlọ́run ní wọ́n lẹ́dínà ọlọ́run bá ní lílẹ́dínà taqaw inda rabbihim ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n bá ti bẹ̀rù ọlọ́run ọba ọ wà fún wọn lọ́dọ̀ ọlọ́run ọba wọn kí ló wà fún wọn jannatun tajri min tahtiha al-anhar alìjánà tó jẹ́ pé àwọn akérèmọdò ọmọ sàn lábẹ́ àwọn odò ọmọ sàn lábẹ́ alìjánà yìí khalidina fiha wọ́n pẹ́ gbére níbẹ̀ wọn ò ní jáde má ọlọ́run wá ń ròyìn àwọn tí wọ́n wọbẹ̀ nínú àyà yẹn ìgbà tó lọ́wọ́ parí àyà yẹn ọlọ́run ni wal mustakfirina bil ashar ọlọ́run láwọn tí mo ní mo ti pèpè alìjánà kalẹ̀ fún ilẹ̀ àwọn tọ́jọ́ pé lásìkò sáàrì àsìkò sáàrì nígbà tó kù díẹ̀ tílẹ̀ fẹ́ ṣe kíní tílẹ̀ fẹ́ mọ́ ẹ̀ ní bá wọn lérí bẹ́ẹ̀dì tí wọ́n ń sùn ẹ̀ ní bá wọn níbi wọ́n ti ń wo fíìmù ẹ̀ ní bá wọn ní wọ́n ti bíṣì lérí whatsapp ẹ̀ ní bá wọn ní wọ́n ti bíṣì lérí facebook ẹ̀ ní bá wọn níbi wọ́n ti bíṣì lérí ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ìtẹ́ bá wọn tí wọ́n máa ṣe lásìkò yẹn ni pé aspect fẹ́rù lọ́hàwà túbúlẹ̀ yìí ọlọ́run láwọn tí wọ́n bá ń jí ṣe àṣìṣe fún láwọn tó bì lẹ́yìn kan tó pèrún àlùfájàrí ọlọ́run láwọn ni wọ́n wà lè jẹ́nà lọ ọlọ́mọsá ìfà wa náà sínú wọn lọ mọ́sá ìjí wa àwọn sálàfù sálẹ̀ wọ́n mọ̀ bẹ́ẹ̀ lọ́n tó bá fẹ́ sùn Allahumma aqimni amamaka bil-layl mọ́sá gbé mi dìde wájú rẹ̀ lóru tọ́lọ́lọ́wọ́n bá ò ní gbé yẹn dìde wájú ẹ̀ kílẹ̀ àtọ̀mọ̀ tẹ̀síwájú insha Allah ta'ala ní ìgbà míì ẹnu ọba ta wí náà kọ́lọ́mọ́sí àjọ sàǹfààní fẹ́ni kọ̀ọ̀kan wa ọbẹ̀lọ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ wọ́n sàfihà súnú àwọn tí wọ́n túbá tí wọ́n tọrọ àforíjì subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta